ọmọ aráyé wọ́n pé káfarópalé afarópalé kankan yìí ń jẹ ni ọmọ ẹ̀dá ní ká fìtọ̀pàjà àfìtọ̀pàjà jẹ́sẹ̀jẹ́sẹ̀ òye ní í báwo la ṣe fẹ́ ṣe tá a fi wá bọ́ nínú ìsọnù wọn bó o bá dákẹ́ wọn àpò sónú bó o sì sọ̀rọ̀ wọn àpò yaṣá bó o bá lówó ọmọ aráyé ó ṣe lára bó o sì ní wọn ò tún ní kàókè èèyàn bó o wọṣọ tó dáa ọmọ aráyé àpè ọ lónígbéraga bó o tún wọ̀ yìí tó dáa wọn pè ọ lẹ́lẹ́kìsà ló fi jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tó o bá fẹ́ gbé nílé ayé níwọ̀nba àgbà tí ẹ̀mí rẹ bá ti fún ọ ní ìdáláre wípé ìgbésẹ̀ tó o gbé yìí ìgbésẹ̀ tó dáa ni tí ò sì ní ba ayé ọmọlàkejì jẹ́ ọ ọ̀rẹ́ wa gún ọ̀sánwó tiẹ̀ sórí kíla yóò sọ kíla yóò wí ó ti paná ògo mọ́pọ̀lọpọ̀ lára nílé ayé tá a wá yìí ló fi jẹ́ pé ẹ̀dá tó o bá rí i tó ń gbégbé ayé káyé ó mọ̀ rí tèmi wí káyé ó mọ̀ rí tèmi sọ kí n rọra máa lọ òun ò fẹ́ kọ́mọ aráyé ó sọ mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn èé sábà jẹ́yàn nílé ayé torí kò sí ohun tó o ṣe ayé ó pàpà rí wí o bó o ṣe rere ó lọ́rẹ̀ ó lọ́ta bó o sì ṣaburú ó pàpà lọ́rẹ̀ ó pàpà lọ́ta o ni mo ṣe ń sọ fún ọ pé ìwọ ni kó o ronú sọ̀rọ̀ ara rẹ bó o bá ti rí i pé ìgbésẹ̀ rẹ ọkàn rẹ fún ọ nídàáláre lórí ẹ̀ wá sọ́hún mọ ohun tára yóò wí ronú sí dáadáa o.